Hey, we came and we are here now. We saw. Hey, and we, we conquer. On a serious note, <laughs> ah no no no no, come on, leg attention. Come I've seen Nigeria FM 102.7. Now you position for life and direct. Mm-hmm. Check your time right now. 57 minutes. Dog base leave 10 a.m. already. Yes, so. Mm, time dollars for us to pack our load and luggages. Vamos come for studio. You know, say we get no normal tradition. Mm. Yeah. We get normal tradition. We, we, we not always, come up for studio like that. We cross the bridge before we come out. <laughs> this bridge, Seb, how, how many years it take us to take construct at Godwin? That word way Becca talk, cross the bridge. Yeah. Across the bridge for Jogule and Akpako bridge. <laughs> no, no, no not be like just Morello bridge or abeg no no, no, no, not be that kind of bridge. Hmm. you know they learn for where Ajegule bridge across the bridge they say eh. across the bridge anybody they say across the bridge. across the bridge for Ajegule. apart from the person in a local area na some kind guys they stay that area. Uh, na one rough area like that they call it across the eh. bridge. you know the interesting thing. because water I don't hear. Did that, that side. So now only that bridge, if you take around, they collect small thing for the bridge. Before you even cross her. You must pay now. <laughs> for people where they use leg. Yes, now to Are cross the bridge, not be somebody they maintain the back. Oh. <laughs> you pay small thing before you cross. Right? If they go ah, across, oh, wow. you, you must hold only for your pocket. You must only for your oh. pocket. Except maybe it's got one time my classmate, or, yeah. or one of my senior brother, whatever, and part of the way they supervise the place. So okay. the guy Yeah. So I said maybe I know say maybe even if I owe my money and I no see them, that my classmate did. Did yeah. I go just you know they pay. Ingo just use paddy paddy carry. They carry you waka fast. Wow. Serious. Who yeah. did they remiss the money to? Now that one I no call you. You go be local government. I don't know. But that crowd and it not be quite gonna be one no. Serious. They different sec, different areas. I seen maybe. But a man made now They creator. Man made now. Okay, maybe I see why they did task. for this Kefi Street now. Uh, and akpa de dey follow mo. okay and uh, but to enter this side. side you must if you like say you wan from awolowo enter this side. yes okay. now like straight road. road you okay enter, if you no enter this kpako you go enter the other kpako you must enter one. so, so through those oh, means you must pay. you must pay. Ah, you know, me say they collect for this parking, they need to collect for that. Wahala, wahala. You know, talking about payment now for a while now, I don't know why guys they really do this arrangement because anybody when decide to say he want sell a body, aka enter prostitution or be prostitute, uh, mm. eh, know why why enter there. You get me? That is to get money in return when he offer mm-hmm. service to you. Mm-hmm. For over I think for like three weeks straight right now, we don't I don't see different story of how guys go sleep with these people finish at the end of the day they don't want to pay or mm. they go agree to pay 20k at the end of the day they go dey pay 15k or 10k sef mm. when go come lead to quarrel when go make the mm-hmm. video dem come put am mm. online now what? What is inspire <laughs> you know they laugh What is inspire all this talk now be say i see one video i think na early this morning of her association of okay my talk am uh, according to the tag when dem tag am a court of hookers that's prostitute attack a freeloader sells his phone to retrieve the money he owes their colleague. You get. So I they wonder why you go. You certainly know say this person they offer this service hmm. for this particular amount. Why you go let the person offer the service at the end of the day you no one pay? Why? You, but, you but, but not be today don't they happen. I remember in those days when my former office was Antonio mm. 2008. You know, we just day upstairs. We don't finish sports yarn. Just day upstairs for he Just the gist. Gist, yeah. TV production. Mm. We see one guy and two girls. they argue in front of the company. They did opposite in it Bank. You understand? So they don't, they turn to fight. So we cause them we oh, go down, go, go check what they happen. Police come come come they ask what happen. Now the girl begin narrate. Thank you, officer. Thank you. <laughs> this guy and his friend carry me and my friend hmm. last night from club go house. We agree on a price. 15, 15 k. K yeah. Officer, mm. because he's air for them. Uh-huh. Then knock us. Call steady. I know this for when they want pay, and they knock. He not tie officer. He e take me money reach na im friend pay my friend friend oh. no na 3k na agree okay im friend pay my friend 3k make him pay him own na He say he wan go use atm atm yeah na i follow am reach dat bank wey dey there oh i hmm. no wan call di bank name make he use atm di guy enter di bank jump from fence the other side. <laughs> hey. you can you can imagine. they dey there wait they no that's a criminal yeah. offence. nah they come when i see gunman come say una oh, they wait for that guy you don pass that side go. can you imagine. say ah officer i cry. Aww. my friend come give me one thousand from, from your own money make i see who small we say make we go out. o. Oh not being as see this idiot with suit and tie you enter this bank say na here dey work. are you serious. yeah dey work for another bank wey dey front of our office. Okay. the guy on the stroke and the guy dey live for that area You know, no You know. no but the guy on the stroke am come see the guy. na e gbe am. na dey hold am if he no na office as oh boy not true the guy is the stammer you the stammer. oh yeah yeah money take out your wallet pay yeah. now everybody can't shout for the guy why you no go pay one you want at the end no. of the day. Mm. You get to empty the guy wallet, wallet, pay the girl, make it happen. And these girls, two of them, one whole, one whole like four pairs, two pairs of shoes, the two both legs. That means never. They fight. fight. They see the guy, they yeah. get put their shoe wrong, wrong for the guy, so catch him. No, no. Considering the entire before he enter the bank. So, but seriously, it, I don't. Money, so that, I don't see. Don't wanna. It don't make example. sense, Godwin. On a serious so, note, if once you don't do negotiations, says yeah, pay for the service. and the most painful part be say na this same set of people dey complain about with government when they shorten jobs. before meanwhile you dey shorten on that person wey you get business deal with. as long as una don talk say ah, i go pay so amount of money. so amount pay your money no dey do like say you sure. you you uh, then someone come dey give example say e sweet me e sweet. e which your person wey wake up in night stand for road. you no know say e go sweet una too before you negotiate say e go pay. no be make you wan pay if na so easy why you no go carry am for where you no go fit pay. so so e dey always happen and, the, and at the end of the day na the guys dey embarrass themselves eventually. yeah because the guys dey no really send o. Oh. like dey mm-hmm. dey ready naked mm. drag you up and down because person wey make up him mind say he wan do ah, prostitution he no he no get shame na for house and then if you come even notice you go see say even the police people too dey collect their court from some of these people no na dem dey help dem fight most of the time yes na dem dey settle them. the police know them, na that's why dem dey arrest them like that. Mm. Eh, but also for that okay yes yes may i just talk am for that admiralty way uh, i dey hear hun hun hun say. dem dey do admiralty way e well well, well for the close of one na, place yeah. there. Yeah. anytime from ten thirty eleven. Hmm. now as he metro police no na normal na we dey waka na we be industry person na we dey waka for night yes we dey see dem wetin i hear be say because i don dey that bar eh. Mm next thing i see one black bus dey come where all those police next thing they don dey run gbegbe gbegbe gbegbe but some people get my stand mm -hmm. so after they don run run run hide now i come call i say ah wetin make dem run he say they no dey settle the police eh, officer hey, na him make dem run, run. Exactly. so imagine a police officer now dey take collection from yes. person when they do prostitution. Uh, to be Okada man, they, they pay tax. They not just they, collect, so oh, they, only collect. Okada eh, man eh, now. yes, they, they yes. Pay yes. They, they, they, nine them. Or both. Yeah. The same way Okada and Keke and boss they pay out for road. Now, nah, so prostitution they, own tax be that now. Mm. So, the essence of say that they give them their cut now so that they go allow they go them, feast yeah, the market to do their work. Because the work they legal, normally. Yeah. They're supposed arrest them. Mm -hmm. You understand? But yeah. you know one time here my guy. It they illegal. When they come out, it illegal. You know if you come out officially say you be prostitute, whatever. Ah. Although they get association, no. They get association, they and they don't riot that even, for of instance now. Even and people this. just they try to avoid any kind of talk associated with them, but normally you know they legal, you know they. No be legal you sure work. say you don dey legal work. Eh. Yeah, but no. because uh, this uh, bank no, wey I no go I no go call the name of the bank sha I dey talk mm. with hmm. um, with somebody wey be my padi padi for there and he tell me say e get one particular place not far from mm. here hmm. say na one k per night. So no, oh. that one na short time now. No be that one na short. No, no, no. We get like that for Benin for one k per night between forestry and mission road. Ogbagwe that we dey call am. <laughs> Five hundred, three hundred. Yeah, five hundred, three hundred. Yes, so oh. yes, it dey. But I don't know the price we don't high now, sha. Lady Tango so if I give you the gist na day rate you no fit talk. Where this one day. Yeah, around here. E got right one time for Kuramo beach Now, okay fine mo leave the matter <laughs> you know sometimes we go dey sometimes when we come up for events, we don't dey see them for night go ah, me and us go just Bababo will price this. <laughs> we go, go say, how far? Go say two of us. Go, okay, and we're gonna negotiate price. We go negotiate. But depending on the time. We go oh. negotiate reduce mm. loss price to the point the guy will come the vex for. What kind of rubbish? Will you, get that from here? Say you there, yeah. You know they even fear two men. We go come drive go. You understand? so na the matter so you get some kind coded thing. things dem wey no fit talk ahead, air dem come dey use one look you. i hear one talk about what, uh, lip day. Uh, leaves, uh, you never appreciate Godwin leaves. My so, leaf not fine. You know, pink Uh, Lady J, you have a oh, nice oh, leaves. God, leaf oh, thank you. Pink. No, only one pink that I appreciate. Maybe I see Lady J leaves. I don't get pink leaves. Ah, your own too no pink. No, nah, not God. Nah, based on nah, pink leaves. You, you, you know no, nah. wants people. You know see our lip. <laughs> You know see our color. <laughs> You know see our color. You know even see Nifemi wey join us. Her lip too. You at me wear mask. <laughs> I want to see the lip. In fact, today is Belief appreciation day. Eh. Everybody supposed everybody deserve at least a kiss. It, eh. no, they don't put and You know what? Eh, for God, we to remember what we talk. Come, I don't say get what God the driver. Nobody they that They don't put a kiss. Now, hold on, hold on. What you going to expect now? What you going to expect? They don't put kiss <laughs> appreciation. Lip, lip, no. Lip no be kiss. okay leave. so What's wetin be the major <laughs> function of your lip. to talk to help you to talk. to control your yes, your speech And then and function vowels. again. Uh, to, to chop eat. to another chop to function chop. again. if you drink water to drink water you may kiss the bride. They're not saying you may shake the bride. God, do now. You may hold No, maybe, or you may wave th- to the bride. There is a national kiss day or kissy mm, day. Wait for that one, wait God. For that one. <laughs> yeah, this one is national. Okay, I'll ask you why you want to talk. Uh, you want to talk about that lady who stabbed your husband. Ah, no be yeah, yeah, for delta ah, state because state. sleep at. when you talk about say mm. because yoruba sleep out when you yeah. talk say maybe people dey watch wetin people dey dey date dey post for social media yeah, it matters their, a their lot mindset. Yeah. you know the thing come remind me of one story one time i remember the year two thousand ninety-nine or two thousand sha mm. i just come out for university that time i dey holiday so mm. i come reach house na e get one babe wey dey always come house fellowship. Yeah. Now my, my parents mm. and my family friend but very pretty girl. Mm. So I can't they like the girl one kind. We will come begin the talk. You know, we we'll come they hang out once in a while. You know, so my mama no decide they follow the girl. The yeah. gist and all that. My man go to after, after fellowship. I go delay the girl small. small. When everybody don't go, we go sit down the gist. <laughs> Do, now our own fellowship. <laughs> Do another fellowship. <laughs> fellowship after then fellowship. I go, escort her go. I can't, my man don't know. I don't they like the girl. Yeah. So one of those days they're gonna do our fellowship now. now they call it argue the matter of relationships. Hmm. Yeah. If guy promise say he go marry you, mm. he hmm. can't deal with that for like two, three years, five years. Yeah. After he can say don't change your mind, what you go Go do. Now what would you do that? My mama no involved for her fellowship, but my mama inside room more. Oh. Yeah. But she dey hear wetin dey talk for palo. Mm. And the girl gonna dey talk that day. Ah no, ah, if you date any guy, serious guy propose say he wan marry her, after like two or three years, come they no dey do guy she kill the guy. Oh. ah hey. no no no if you be saying a joke or talk o serious. she kill the guy one two one day everybody come dey laugh say ah you kill am one two one day. don first say na joke. okay. you go down the fear. That my mama call me sit down here. your mama know you. you hear what she talk abi i say uh, eh, mami na joke joke wetin. no be joke Oh, seriously god na today be the last time wey i go see two of una sit they do house fellowship. mama dey draw here for me university student where dey like four hundred level ma say I no wan hear say you go their house or you visit them because that kind girl, yeah. you want to know when like women like this. You must certainly leave her. <laughs> Even that kind one set up job whether he leave her, even if you marry her, you can't mistakenly say it's you that another girl. If he kill you, yeah, mm Mama say, true. except you won't carry my dead body, now you go follow you go continue to follow That's how I say stop they like the girl. Mm. No, seriously. On my mama instruction. Mm. Thank God you evil. You Some people go carry stubborn head still Yeah. continue. At the end of the day, the end feel not really Yes. dey funny because waiting your mama see at that stage mm-hmm. not be waiting you dey see because she don't get life experience. So mm-hmm. when I get here, she read different meaning Torah, but you just laugh. and you remember when we talk yesterday say na when mm. you there, angry Na you bring out the only you go talk the Truth Yeah, But she- the- talk about out it was a anger. fact. Eh, maybe said no, no. what you talk na serious gist serious not gist, be play play gist you, you know? understand so but the thing like maybe that girl na for be my wife but her mindset and the way she dey see little little issues of say person leave you mm -hmm. already don disqualify my mama mind yeah. and at that point me i still dey obey my mama i be mama mommy's boy mm. so i just kuku dey draw from the girl you understand so the yeah. point be say you, you don't know the damage if you come. If so, the point is, say once you date with somebody, the day yeah. you like don't they like them. Mm-hmm. No, they ignore the signs. The signs yeah. because somebody sign you go see. Um, yeah, which kind pictures the person they like, which kind of mm. comments the person they, they post, comment always, which kind of they follow. All those men's when they post most understand? time. Now you go begin to get indication of you go stay with this person, person or not. Yeah. If you like this kind issue now, Then put down for blog then you come you dey date one girl you come say the girl go dey comment that's good for the man any hmm. man wan girl dey you gat comment say that's fear am ah. you gat fear am ah. let's be sincere. this is my fiance this is my girlfriend mm -hmm. they say mm-hmm. that's good for the man yeah. so if I'm exactly. go cheat. Now set up. No, no, so the guy not even go out go hey, eh, eh, cheat. So if I can't sleep, now just sleep out. No, to sleep out. Eh, you know, the most some women. They your conclusion say yes, you go sleep on that. So you go come to say. You know, I, I know we and they say you will celebrate on Mother's Day. The guy celebrate on Mother's Day, post a picture mm-hmm. on social media because they get picking yeah. together. Mm-hmm. Happy Mother's Day, this mm-hmm. and that. And it's only for you to die through That's why some oh, people. She, she, the guy die. The guy stop. The guy do oh See, some people need to ask questions before they marry. That's why they mm-hmm. enter problem. You need to ask some kind questions before you marry somebody somebody so that yeah. you go know the way the person they think. Mm. You understand? A situation whereby whereby you don't ask questions and can't enter. For instance, you marry like Osam do always talk. Mm. Say before you marry your wife, you, you draw you say, Madam, I be club person. Oh. Mm. I be yeah. industry person. person. Yeah. This our industry. Remember I was just an Nigeria fan. Club paro every two every, every two weeks. Every month every... they go four clubs. Because on, on a Friday we'll go to different clubs. Yeah. From ten to like one to then one go another club to like five. Now imagine imagine that kind of man. Mm. The, the station say all of them must go club. Then your wife say can't club, say enough. Other celebrity friends go come, mm. sponsors go come. You can't say ah, I know want me my husband they go club. club. Mm. You better find out now the kind of work when they do. They kind do. Yeah. one that don't marry say you must not go to club. Because this still love not fit cover am. Yeah. You just love person you know, not fit cover am. Even my voice. If you, sorry, if you know say you know fit stay with stay. man wey dey go that kind job mm. or woman wey dey do that kind job. just then let her be avoid am now go. nobody don mind if you say i no fit let my husband go mm. until until. You know, I, no even my voice coach he talk the same thing say when when him dey date him wife yeah. na musician because him dey play uh, he dey go out get one or two gigs sometimes as a as an artist you go do you go get night session mm. if you no wan record in the day you mm -hmm. go mm-hmm. prefer to record for night. Long night yeah. uh -huh. so you come tell am say sometimes he go go studio mm. record for night that time kubans never marry So he goes, uh, ah, Oboya fan, I will go see for studio now. So if he would, if he work from night till morning, you sometimes know. one gig or the other. Now she want to complain. I tell her, say, hey, eh, oh, if you know, say you know, fit take him. Mm-hmm. Now, now be the best time to, to talk him. Maybe we go our different mm-hmm. ways. Mm-hmm. You know, you e get one big mistake when people they make, and so, to, to an extent, I think I be able join those when they make that mistake. They'll say, ah, uh, eh, not worry, in a relationship you did, when you marry, you, you go, change. See, nothing, nothing like changes. Yeah. you they do for relationship, now you, go, you go only upgrade. See, uh, not be as advisor. You, you feel reduce it, more, but ah, ah, nothing they ah, change, my brother. You know they reduce if you marry, they multiply. That, no, just talk say make no be like side over exaggerate maybe if you your comot small but you no dey change. see eh, some of the things wey you dey see before marriage the person see na part one o oh. the person see dey hold back small because e no wan overdo make e no wrong the moment una don marry like this hmm. you don open the gate open the floodgate. no leave that one o. Oh. No, you understand na so e dey be sometimes. whether good or bad not not nothing changes no ever believe say somebody come don worry you know we are just in relation once we marry everything will change it will not change you only get worse. the late pastor bimbo duka talk mm. say anybody wey no fit change before marriage yeah. forget am e no go change after hmm. e mm. get some things okay maybe some things they fit uh, eh, down fit change a little bit but wo. Now dey talk if you maybe just reduce mm. small or add You know now, now like why they talk this thing? So many this same thing don't make some people stay violent, abusive relationship when lead to marriage. When we say at the end of the conversation they die two years later or three yes. years mm -hmm. later for the marriage. Like they talk to one of my friend Now, her complaint be say the boyfriend dey quick vex and dey beat am. So once dem vex, the boy go buy things, dem go pet am, he go bet, he go talk say, eh, don't worry, you know, I always get, you know, once we marry and everything. Now I tell am say, like she not even talk to me now i say see you are deceiving yourself first of all for you to believe say this guy wants you married because they don't engage am say him go change that means you go just stop to the beat you once you married? marry you're clean for a brace. Or you stop to the beat and he go on. no he no go stop oh. that's just the truth. e just like what are people talk Saying na from friday to they know saturday wey. saturday i swear. you understand you the dead guy you catch the guy sleep with another sleep with another girl. Eh. so okay i see one thing yesterday well i don't i don't know who are dey show wey um, babe say she don't, they don't date done did, this guy for like three years. Yeah. They don't they engage, they won't marry, they don't do plan. Only for her to come find out from somebody say the guy get two children and a wife. I think I come across He can't confront the guy. The guy causing a mistake. <laughs> <laughs> no, no, mistake saying he not tell her. Abi, him born. He said, he said it's a mistake. What am I supposed to do? I don't know what I say. What's it be the mistake? He mistakenly get two children and a wife. <laughs> In or he mistake lie to you. You understand? Like seriously, so, a, a, lot they you happen. You need to observe the signs. Once yeah. You no, Most of us not they, they pay attention. Even mm-hmm. when we pay attention to that, we'll just believe say, ah, I bet he go change you, oh, or what will uh, eh. marry, go do. No, we say, but say, uh, love, love, love is blind. They say love they blind. My marriage now be the eye opener. <laughs> <laughs> All right, uh, on to the last one. Mm, uh, sharp, sharp. This one we used and do open conversation mm. earlier on. Uh, he say he gets one guy maybe saying discover saying wife for 15 years. <clears throat> get over 18 million naira and the woman no help am complete the family house wey im dey build im come later find out say the wife friend na im tell the wife say make e no join with the whole cover <tsk> the whole building of the house because the man no put the woman name on top the document of the house The man come talk. say he dey very very angry because he remember say he ask money from this woman and this woman tok say she no get say this woman na im set this woman up properly o atosotey even push her through tertiary institution and even through her masters i say but now uh, we say they can't, they can't dupe the hmm. woman the eighteen million naira wey we say the woman wan use go buy her own personal property you can't find out about the thing wey don happen the mm. woman the man come talk say na after they don dupe the woman the woman come dey behave abnormally for house mm. and say eh, although a lot of people don dey call say make he please forgive, forgive the, woman. the woman say but the man don talk now say he is over he is done over. Eh, with the marriage. Uh, uh, uh, naturally wetin me i go talk be say yeah. um, and if he fit try forgive her for, i mean forgiveness is always good but mm -hmm. if he say only do the woman the man dey justified why you go get 18 million your man they struggle to build house One una dey live you go you go hide that for am because your friend tell you say the name of the eh but the friend no put gun for him head or be just that advice eh, you go listen to your friend na your friend na they listen lis ten to Now the person for not be the friend fault some people now experts at knowing knowing wetin good for you not wetin good for them mm. they go always get advice for you wetin to do I abeg repeat that word again godwin dem be expert at knowing wetin good for you for you not be waiting good for them most of those women they tell us say no agree. their mm. husband own house Now their husband error to Tyro. Mm. They go they do obedient wife, but they go they push you to go this. Do you spoil you understand? At least you go follow and get conversation. I don't see why woman go get problems here. Only the husband name the document. If I really love herself and the husband get will and all those things, mm. who you go leave her for? uh, eh, Godwin, all of us don't see cases, not be by see yeah. most marriage not the way Maybe one partner would die right. before the marriage end. Mm. Yeah. We eh. don't see cases whereby I, I think I, you even talk about the 39 years ma, uh, marriage yeah. when the man fall in love with. I think you talk for your show mm-hmm. when fall in love with another woman when pack the woman load outside. Mm-hmm. Yeah. I think I hear on they discuss on, on our show mm-hmm. cases like that. Now this man don't dedicate 39 years of, of her life, life to building man. this family. Yeah. At the end of the dinner, this man go carry on that girl people for the house all of them enjoy body build wetin, together. wetin she do. who do something. What wetin the woman do. He not. you, you okay, how many years this people don't marry. fifteen years. fifteen exactly. years. Now, if now like after thirty-nine years the man discover say this thing they happen say one liver leave bring somebody else Now the same thing we go talk now. so yeah. before we say somebody pack am need to yeah. find out wetin this person do We make this man change man no go stay woman for thirty-nine years eh, god say make e dey go one day God something lead to something na my own be that no e no be the woman fault because now mo not forget in as far as all of us na we dey talk say marriage not be easy thing as much as all of us dey here eh, me and you dey married e dey get some point wey be say you go feel say you love somebody outside more than your wife mm-hmm. so the next thought wey go come your head be say abeg this woman wey i don dey with woman discharge So most all these things they happen God doing. So for the woman to join the safe side. The truth be saying, you know what you hmm. discover. Yeah. You know they easy for man we don't marry to just is just begin leave love, your wife. Just begin love somebody else outside. Something push her. Same thing with the woman. Something push her. Something, like waiting push her. No, no, listen, lady. You know the see ah. the, man the man see a lot of women mature. Yeah. Before, Before he settled down with her. With you, mm-hmm. life and family with you. Mm. When I come to build and enjoy on herself 10 years, 15 years. Yeah. The man begin to look outside. He know they start in one deal. He get he get where he get where it starts from. Now, if you know ask yourself, I'll give you one perfect. Mm. I, I, I agree with you fifty percent though. One day now I sit my wife down and say, mm. all your bank account and everything, who be your next of kin? Mm. Not be me. Oh. <laughs> your children. Not be me be next of kin now. Not be even the children. <laughs> Nah, sister. ewe. Eh, now i got tell and say you no know, be my next of kin for everything. na you. na you i say why your next of kin no be me You know, even occur to one. to run, yeah. i can't wait get for marry i can't wait get. you living like that since. Mm. you understand. Mm. now i say god forbid if you die now all these things now. Now your sister they go fair call. if your sister decides, mm. you know, send me and these children thing go happen now so you go bank go change everything otherwise me sef go go change my own. Mm. do you understand. yeah i get. sometimes people go they use Eh, i love you i love you no love you no dey no e get where love reach o oh. e get where you go ask question honey hmm. ah see na natural thing say if una wan buy house the husband name na the husband buy with him money na him name. but first of all abeg no vex now because we be dey get small we be dey get based on just to be clear though when you buy land when husband and wife buy land mm. the two of their name fit dey right as the, owners the two, the or na one person name go dey the other one go dey as. It depends like i mean when me i buy my own. Yeah. Now me Bayam. You don't marry. You never married that time, right? I don't marry. Okay. Now my name I take Bayam. Yeah. Not be me go collect document too. Nice. The day when they say I go collect document, I no get chance. I say madam go collect document. But your wife when collect she, document, no me say her name did. No, when she reach there. Okay. Now she signed. Okay, so now, she be the witness, signature. Name. witness signature. Yeah. But she no get her to that land, ownership of that Wait, land. I hope you know. She she she she she sign her signature. Now they tell yeah. you so. now person wey trust person. Okay. Now go say okay. I buy land. Let me my go sign. I document it. The fact say her signature, Jane and she sign for the land. She yeah. think I either matter, I go court. Say that two of us get the land. That's how I put my name. She sign. sign. Better lawyer fit bend for court. Say not you. But the point be say, yeah. as long as I know say I no get any ulterior motive, everything why You can never know God. No, I mean they uh, uh, tell you so. I guess sense. You don't say i guess get sense next year. now yeah. nowadays, as far as I know, I no get any ulterior motive. Yeah. She now say okay, sign the thing and because somebody need to sign and I know they there. Okay, sign the document. The point be say if you know they sure, ask questions. But, but okay. Not take advice for somebody else. Come begin the high yeah. 80 million. I if think the woman like error for the like the can't go buy rat, rat secretly. I get the house where then they leave. Yeah. <laughs> yeah. <laughs> <laughs> no, no, that one weak me. Say wife, now the landlady. You don't know. That one weak me. You can't discover and say you know they marry again. Ah, hmm. You call this say forgive. I don't understand. Okay. Godwin. Godwin. Now you get problem with your wife. They get property on her name. No. She won't get property. If she tell you, like she tell you, it depends eh? on the kind of property. Which kind of property? that property or any. I don't get problem with her getting property. So which property go give you problem? You feel say, say you not go really deal deal okay, okay with say okay your wife say you want my name I want buy her no. Oh. Mm. I know if she get house so oh, if she get land I don't I don't get problem if she get time. The only problem why I go get now when she get time, the next of kin no be me or the children. <laughs> Must you be next of kin? No, no. Uh, uh, ah, ah, who ah, else go be next of kin now? Nah. be me the next of kin. Yeah. Make it be the children. But Godwin, Godwin, you know why they ask this question? You know the reason why you go find and say husband be brought buy property without the wife not knowing or, or only on him name or the wife dey buy property only on her name without the wife on na say na as backup plan most of the time no be just say i wan just buy property because if you wan just buy property you go certainly make sure say your husband and every other documentation follow am now men and women dey do all these things so okay because i no know tomorrow i no know the outcome of tomorrow mm. may not be like say this matter come end at the end of the na me come dey the receiving end yeah. Mm. let me get this as backup let yeah. me get this as financial you know return yeah. Mm. wey i go get mm. in years time you get me so if you be like that. If my wife buy property in yeah. her name, I don't get problem. You don't necessarily need to be weak. Yes. No, no, if not be that, they say if not be me. Yeah. Like the children. Because your number one priority is supposed to be your husband and your children. And your children. Yeah, yeah. Now I know say if I know they and if I know say if not be me and the children, I know say this woman they think of their future. Sure. But if you buy property, mm-hmm. I know be me be next of kin, not be any of your children, come mm. be your family member. The first question I go ask myself: the resources to take by this property, where you come from? if you dey do business for you like you talk saying, na na me give you money to start business yeah business just as that mm-hmm. man talk say na train am for school you can't make plenty b- millions from the money wey i my sweat invest in your business you mm. not go buy property You can't put am for your sister and your brother name are you joking What children wetin you dey live for them mm. now that i go get problem with but if you put am for the children and you no put am money, fine because personally i know ah, everybody hope to die before im children. Mm. sure and so sure. anything wey i keep behind i know my my my wife dey keep for the children too Now, now I now we get problem we get okay if if we, you get car your wife get car no be your wife name dey the car even if the car is ten million they go put two people name there na one person name they go put na you understand but na when you na when your wife get document wey say my next of kin go take this this na that next of kin na be the major issue because two people name no fit dey for one car. Mm, na now, dey so i think na the same so with if, land too. so if my wife fit own car ten yeah. million wetin dey for a, one one million naira land wey she no fit own put her name who be the next of kin na be my own co co problem. Eh, okay. Uh, but I don't see I don't see um, lady we we give um, we give her husband um, over 800 k where she get. Mm. They won't use them for something till they, nobody know what you use them for. for. And she go tell One, you know pay back. No, she can't explain to her mama. Say her mama slap him. Say how she go take um, take money give man. Hmm. Even she say, she say as she did so her, her her papa no no say she get like uh, two three houses where she don't build already. Women did like that. Oh. <laughs> in uh, her name i get one as relative so my aunty so the thing i go like to know na say okay in this case now. Yeah. um, na the friends of this woman tell am say make she no give. no be friends some of them are just as no, i some are from experience from experience no i they i dey i dey go somewhere yes. i dey go somewhere i they go somewhere okay. in this case now mm. she say na her friends na advise them, say um, no give her money because the the you know put the house in your mm. name yeah. and we talk about um, couples sup, uh, supporting each, each other. other. Mm -hmm. so where e now this woman don tell her pikin say she no dey e no good to give man money say she no she no dey give her um, her papa money so if even if she give her money she go make sure say she collect the money back so where be the meeting ground now in all these different. that woman situation um, you go sure say that woman dey come from somewhere. somewhere okay an experience maybe her own mama go through. nah or somebody don already tell am no be the no be the standard be that. okay the standard na be say me o oh, my best my personal belief. Mm if woman wan buy property in her name i no get problem problem but Just at least make sure you dey weakness next of kin dey your your husband okay. or your, your children child. same thing for the man you understand mm -hmm. understanding need to dey if understanding no dey na all these things dey happen mm. you understand if, if, if una get if we talk una don tell una sef say the future of these children na be the most important thing for una, me una go you understand una go know how to do am but na children. Now all kind of things go to happen. Okay, now from, from from my experience, just an exception of what the uh, Lady J talk. I think most time now the behavior of the men they Sometimes, make these women yeah. arrive at this decision because now mm. use my uh, auntie now. The reason why she decide go buy land and build her build her house. Now even later she tell her husband. Now because the husband they very well okay living on that rent rented house mm. but they spend money lavishly on outside on top women outside yeah, mm-hmm. generally mm. yeah. you get so she just and she don look look look and then that be small pikin small pikin for marriage when she even dey i think they don dey go almost like twenty year or close to twenty year now she just say no i no fit continue like that i no fit continue to be ten ant mm -hmm. when be say over time don work and, and i get the money and her husband dey wait money now she suffer she from when they take buy land o oh, till when they take roof and paint o e no let her husband know Now, when everything does set, he tell her, say, ah, darling, I don't get her so. I bet more come up for this house, this rent. More go mm mm-hmm. there, go stay. The, he shocked the man like, like, eh? You know, from there. At least for now, one go show him say, yeah. If, if they waste money, the, the small way the man I know waste see what that they can achieve. Use and take do. Yeah. Achieve if you know the waste. If you know the waste but money. But that kind man if he get friends maybe say if he poison the man mind. Say nah. You know? Yeah. Your friend, your people when they work out with still matter. Yeah. Say the woman, woman fit kill you. But a sensible man, man. supposed to tell the woman, thank the woman, say ah. For, Man, now, for now this one, when you do when so, your partner supposed to be supposed to help you save money, mm, help, help you, you build, when yeah, you misbehave, supposed to help, give you, sense. So you go get sense. That, okay, if she be bad person, she for she she for she for no go tell you say she don build the house you no go know na. Mm, mm. you go still dey stay rent. she come tell you say the house don rent. or even do you like that woman me you go dey rent. to let you know say <laughs> she fit come tell you say look i know say you no dey hear word if i tell you say mo build this house you for no gree. Yeah. so akuku dey collect my own small thing from the one you dey waste. dey take am see wetin i don take am do So imagine what we fit achieve if you stop to dey waste. a wise man go say yes okay you go do yeah you go control.